àlùkìyọ̀ ẹ̀rí owó jíjẹ ìyẹn ló ti ọlọ́wọ́ bá òun ni ojú obìnrin máa ń fura rẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ yàwó lé kọ́dà owó yìí ó lè wáyé ńgbà míì obìnrin lè jowú títí kódà ó lè jowú ìyá ọkọ ó tún lè jowú ẹni tó jẹ́ arábìnrin fún ọkọ rẹ̀ bóyá fúnra ọkọ àbẹ́gbọ̀n ọkọ lóbìnrin tó wí ìrẹ́ méjì ni ìkẹ́fẹ́ tó ṣe wípé ó bá tẹ̀lé àwọn òun náà ni owó ti bá wáyé àìláàmù hárì àìláàmù hárì mi lórí nǹkan tó jẹ́ ìwọ ọlọ́wọ́n ọba sùhánà ká má pàkàkà rẹ̀ yà. kọ́dé eléyìí tó wà nínú ìyẹn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba kí a máa jowú owó ọlọ́wọ́ ọba òun náà ní kí ẹ̀dá ní ẹ̀mú mi ní onígbàgbọ́ òdodo kọ́ má ọba gbélé wọ̀. owó a máa ara ilé rẹ̀ ẹ̀wá rí rẹ̀ kejì òun owó tó burú tí òun lélẹ́yìí ti máa ń wáyé sí yẹn máa ń pè nítorí ìwọ ojú mi ni ojú ọ àbí ẹ̀gàn ó lè jẹ́ nítorí ìdí pàtàkì ayé àbí ìdí pàtàkì tọmọnìyàn àbí ròyìn ti máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹni tí wọ́n máa ń pera wọn lórogún irú owó báyìí mọ́tòmọ́mọ́ ọ̀gá irú mọ̀ṣẹ̀wò à kò àwọn kọ́dà òfin ẹ̀sìn kọ̀ wa nírúfẹ́ eléyìí àgàgà tó bá jáde pé ohun téèyàn ju ohun téèyàn fẹ́ kọ́ ṣẹlẹ̀ yẹn a rí ọ̀rọ̀ tó wáyé ń pa rẹ̀ fíyàn lè ṣe bí irú lísì kò sílẹ̀ obìnrin lè lọ kírun nu mọ́sálásí kí ẹ wáá jowó ìyàwó ẹ̀ títí fákọ́ ní ní jáde rẹ̀ mọ́sálásí tó ti kó ti di iná sùn sí wà lórí ẹ̀ káńtẹ́bí sallallahu alaihi wasallam báyìí pé la tamna'u ima Allah masajid Allah ẹ má kọ̀ fún àwọn ẹrọ ọlọ́wọ́ ọba lóbìnrin tí wọ́n bá sọ fún àwọn fẹ́ lọ sí irun mọ́tíláṣí ẹ má kọ̀ fún wọn káàkiri ní ilé wọn kọ́ ó lóore fún ọjọ́ kí wọ́n lọ sí irun nínú mọ́tíláṣí lọ. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ jó ìyàwó ẹ̀ débi pé wọ́n kò gbọ́dọ̀ lọ. ìbádọ́lá ẹ wá rí owó kéré àti kejì èyí tó bá ṣe rí àwọn àtèyí tí ò bá ṣe rí àwọn àlàyé kìíní kejì ọwọ́ alátọ̀dá níbi sallallahu alaihi wa sallam nínú hadithi afáwà Jabir ibn Atiq al-Ansari hadithi yìí wà lọ́sọ̀rọ̀ an-Nasa'i rahimahullah wọ́n ti sẹ́rí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọwọ́ àti owó kẹta ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí. èyí tó ti kórìíra wà ẹ̀rí ìtọ́lọ́wọ́n ọba àlejò ọlá nífẹ̀ẹ́ sí. òun lówó déyẹn bá ń jẹ ìrọ ìdá nígbà déyẹn wò yí pé á ah, tíyàwó mi bá ń jáde tí ń sin lẹ ó ṣeéṣe fọkùnrin ọlọkùnrin ó wò kọ́ wá sórí ẹ̀ kọ́ máa ní sàmà nípa rẹ̀ ọ̀dà ìwọ ìyàwó mi kó fi ọlọ́wọ́ bá ni má sì gbogbo mọ́ kí yẹn ìyàwó rẹ̀ nípa dáadáa báyìí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí. rí owó tó

tọkùnrin bá jáde ó lè máa gbé ìtú tí ń wá wọn lọ ó lè jáwé ẹni tí wọn jọ ń gbòwò ni wọn pè lórí fóònù yẹn ìtú tí ń dá ọ lóhùn ó ti wá jẹjẹ fi lè máa sọ fẹ fẹ sọ bí báyìí wọn ní Suleiman ń sàtọọlẹ fún ọmọ rẹ wọn ní yàgò náà ìwọ ọmọ mi má jẹ kó wúrẹ lórí ara ilé rẹ o ó yẹ pé wọn tó ọjọ́ ọkùnrin náà nǹkan yìí rọ ìbá níbi tó yẹ pé kò kú sí wàhálà kankan tí ó ṣẹlẹ̀ nípa tóbìnrin ẹ bá ti nǹkan tó ọbẹ̀ kọ̀ yẹn. kọ́má àjàsí pé wàá padà ju obìnrin rẹ níláburú nítorí nítorí torí ìfẹ́ ìwọ lọ́mọ àgbà ìyàwó ẹ̀jẹ̀ ló kẹ́ à àtẹ́wọ́ níyàwó owó nígbà tí yẹn kẹ́ni pé ìyàwó rẹ ní bàjẹ́ yìí. wọ́n kẹ́ ló pe ìyàwó rẹ lásẹ́wó bó làwọn èèyàn sẹ́rí ìpínlẹ̀ owó yìí àdámọ́ níná gẹ́gẹ́ bí ìjọba nìyẹn ìbùrù tẹ́mi ọ̀rọ̀ tí wọ́n fọwọ́ ọ̀hún ṣe àyàdá wọ́n ti owó táwọn obìnrin máa ń jẹ yẹn tí wọ́n máa ń jowó ara wọn. tilkẹ̀lẹ́ ìṣẹ̀fẹ̀ amúrọ̀ bí ha sẹ́rí ọ̀pá wa láti ẹgbẹ́ kọ́ wáyé bẹ́ẹ̀ o ní ọba tóbìnrin ọba jowó ọbẹ̀ ò lè lu ó bẹ́ẹ̀ ni ò lè lu gẹ́gẹ́ bí ìbànújẹ́ tí máa ń wáyé sí sùtábà kanyàn bẹ́ẹ̀ náà lòrò owó sẹ́ni. abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọn là nabi sallallahu alayhi wa sallam ọ̀sọ̀rọ̀ yìí pé ẹ̀rí ọlọ́wọ́ bá azza wa owó jíjẹ lórí àwọn obìnrin àdámọ́ni bó ti jẹ́ jihad ń lórí àwọn ọkùnrin ẹni tó wà lè ṣe nínú àwọn obìnrin nípa owó yìí lẹ́nu tó fi nígbàgbọ́ sọ́lọ́wọ́ ọba tó dẹ̀ ní àti ilé ẹ̀sán dáadáa lọ́dọ̀ ọlọ́wọ́ ọba sùhánà káàdé láha mithlu ajri shuhada. irúfẹ́ obìnrin yẹn ọba agbárú ládàá ti fẹ́ fáwọn tó kúkú ìjẹ̀rí lójú ogun. hadithi alimọ́bù tọ̀gàrọ́ ni wọ́n gbé jáde nù alimọ́bù jàmù ìkẹ́rì ẹ̀. òun tó bá já sí pé èèyàn ti fìfẹ́ hẹ̀ sọ́kọ ni a lè rẹ̀ nígbà tí ọba ti sí ìtayẹ náà àlà lórí ẹ ẹrí imam muslim rahimahullah wọn gbé hadith yìí kan jáde látọ̀dọ̀ ya wa aisha rọdi allahu ta'ala anha wọn là níbi sallallahu alaihi wasallam jáde lọ́dọ̀ ya wa aisha ń jọ pẹ̀lú ẹrí ya wa aisha ni wọn mú ọ̀rọ̀ yìí wá ó ní wọn wá fi dówú gẹ́gẹ́ ń bọ ní òjijì Ọlọ́run bá lọ gan nígbà tá a nẹbi dé sallallahu alaihi wasallam ọwọ́ àrí bí nṣeṣe àti ṣèṣì kẹ́mẹ́ bí ọwọ́ àfọ́bìnrin tó bá ti dára ọ̀tàrí bí nṣeṣe òjíṣẹ́ ọlọ́run sọlọ lọ́wọ́ àìsánlá rí pé ṣèṣì yàtọ̀ ọkùnrin mi ọmọ mi ṣèṣì ìyàwó rẹ̀ yàtọ̀ ẹgbẹ́ bàbá àròjù ọ̀gbọ́n lọ́mọ̀ tani wọ ẹni ojú ìyàwó ní sọ fún bínú òjíṣẹ́ ọlọ́run ọba rí ó ní àhà àkírísì òun jowú ni lórí pé wọ́n jáde lọ́nù ìyàwó àìsàn dáhùn pé bẹ́ẹ̀ ni sẹ́rù rẹ̀ ànábì bó dá tó ilé yẹn jowú rẹ̀ ọ̀yà kí yẹn lè máa jó wù rẹ̀ lẹ́ẹ̀kan náà òjijì ọlọ́run bá ní àhà sége ṣe bá ṣe tánì rẹ̀ ti dé kí ló lè fi ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ náà sọ yìí ẹ̀rí sáṣe tánì rẹ̀ dé ni ìyàwó yìí ṣàbí àhà ìwọ náà ní àṣe tánì òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ ìwọ àṣe tánì tèmi ó ti rọ̀ débi kó ti padà gba ìsìláàmù nídìí ẹ̀rí irú àwọn eléyìí kò sí ìlágbára púpọ̀ jù ìfìfì ọkọ ẹni fímbọlẹ́ wa lọ ọ̀dọ̀ mi lẹ̀ lọ́sọ̀ yẹn kẹ́ wàá tó tọ́mọlẹ́ á tọ́ ẹ̀rí ìkànnìyà. ìkejì òun lọ̀rọ̀ sí àwọn àìsàn ọ̀rọ̀ ti ọlọ́run àìsàn àtọ́ tó fìdí ẹ̀ múlẹ̀ ike mi ìjiyàn obìnrin kẹtàn tó ti bá nẹ́bí sọlọ́rọ̀ àṣẹlá tó kọ́ níjà nígbà tó ti pé wọn ọ̀sán láburú nípa rẹ̀ ẹ̀rí obìnrin lè dúró ọkọ rẹ̀ nígbà tó bá rí pé ọkọ òun àǹfààní wà fọkùnrin láti fẹ́ jẹ ọ̀fẹ́ lọ o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ mẹ́rin ṣùgbọ́n àwọn ẹlòmíín tó tóbi pé ọ̀kẹ́ náà lọ́wọ́ àlè wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bíi mẹ́ta tí wọ́n tún ṣe yẹ́mẹyẹ̀mẹ pẹ̀lú wọn gbòòrò irúfẹ́ obìnrin lè jowó eléyẹ̀ ibi ọkùnrin fẹ́ máa sùn lágbèrè kí ẹ máa sàmì ìhun yìí ń ṣe yóò bá mú èèyàn kẹ́kọ̀ọ́ kò yẹ kónú haram nìyẹn. àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ àwọn ọkùnrin alábòsí àwọn ọkùnrin tó ti fi wọn máa sòjóró pé kí wọn máa fún ìyàwó kan ní àjùlọ lórí ìyàwó kan àti àwọn ọkùnrin tí wọn ya láti ètò obìnrin lè jó lábara ilé yẹn wọn dáadáa la ẹyẹ rúṣì ọlọ́wọ́ ọba àwọn ọ̀rọ̀ kan wá ń bẹ ṣíṣe rí apẹ ẹ̀kẹ́ lu ó tó bí ọ̀rọ̀ bíi mẹ́wàá tó ti àwa dá bí kan lọ agbọ́dọ̀ rẹ̀ kọ́ jásí fáwọn àwọn àtọ́lọ́wọ́ ọba yọ̀ láàrin àwọn ìyàwó tá a kójọ lè yóò ti lọ pé àkọ́kọ́ náà àwọn ọ̀rọ̀ bíi mẹ́wàá yẹn òun náà ni ó tó ní alukọ́sùmù pínpínpín téèyàn máa fẹ́ fáwọn obìnrin òun náà ni máa fi ọrùn jíjẹ mímu wíwọ̀ níbi kálukú ṣe ní bùkátà ìyẹn wá pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá sùpárẹ́ tọ́lọ́run ni ṣòro òun náà ẹ bá obìnrin yìí lò lọ́nà tó dáa ẹ wá rí lábẹ́ bá lò yìí ọlọ́run tún jẹ́ yọ ibi wọ́n tẹ̀sítẹ̀ fi hàn àǹtẹ̀ àjèlò bẹ́ẹ̀ nìsa wọ́n lọ fàrọ̀ ẹ nílé lágbára láti ṣe dọ́gba láàrin àwọn ìyàwó kódà kẹ́ ẹ sojú kòkòrò rẹ̀ àyà tọpọlọ obìnrin mi ọ̀lọ́ lé kéwúrí ṣùgbọ́n máa yà yà nígbà wọn ni gbé àwọn ìyẹ́kí lálàyé dọ́gba tọ́lọ́wọ́ bá sọ òun náà ni alimẹ́lò kọ́ìdì fífi ẹ̀mí ni tọ́lá ọba sùhánù ọ̀tá lásán yìí pé wọlé tẹ̀sán ruha ẹ̀ gbọ́dọ̀ fi kálẹ̀ àbí ẹ̀ gbọ́dọ̀ fi kálẹ̀ ẹ̀ wá fi kálẹ̀ ọ̀tẹ̀sán ruha kẹ́lùmọ́ àlámọ̀ wọlé tẹ̀mílò kúlẹ̀ mọ́ìlì ọ̀tẹ̀sán ruha kẹ́lùmọ́ àlámọ̀ ẹ̀ gbọ́dọ̀ wá fi yẹn yẹn àwọn obìnrin ò rí bákẹ́ náà lọ́dọ̀ àwọn ọkùnrin tí wọ́n bá kó wọn jọ obìnrin mi ìdílé abájọ yá jókòó mẹ́rin kò ní kó mẹ́rin ìkí sọ pé yóò yí ti kó yọ bọ́ sẹ́gbẹ́ mi ìbáàrin tí mo ní ojókòó ni ká àti ti ń mo yí ti kó irú yìí ní ẹ̀rọ kó má kó lójú kan náà níyẹn sì tún rí àmì bí ẹni yóò kó lójú kan náà kò sí ẹ̀mí yìí ó fi sọ́dọ̀ ẹ̀mí yẹn nítorí bá dààmú ẹ̀mí nìyẹn tó àdámọ̀ ẹ̀mí ni kí ẹ̀mí yẹn fà mẹ́ni tó bá ti rere ìyẹn ní kéèyàn dúró ó dúró orí ó jókòó ó jókòó pẹ̀lú ìtọ́sọ oní ọjà lọ́lọ́ yìí aago mẹ́ta ni kò dé máa wọlé wọ̀ láago márùn-ún nígbà wàá dé wàá sọ pé bẹ́ẹ̀ ni wọ́n yà lọ́dọ̀ ìyá ni wá ń sọ̀rọ̀ pàtàkì ǹjẹ́ yọ dáko tó yà ẹ má wàá fi yẹn yẹn débi pé wọ́n ní ọ̀ọ́ ní oríyàwó kan yá lé ní níbo ti di pé yẹn ti dé àwa yìí níṣẹ́ oṣù kan wá dàgbé kọ́ torí bẹ́ẹ̀ má fi yẹn yẹn fọ́tẹ̀sẹ̀rù kẹlìmọ̀ àlẹ́kọ̀ tẹ́ wàá sùnmí nìkan di àgbékọ́ àsọ̀rọ̀ tó ti fa àsùnjà eléyìí ní ìpìlẹ̀ ọ̀rọ̀ náà ọba sùpánà nípa pé pínpín pín yẹn yóò gbé yẹn ju àwọn lórí òun yẹn. ọ̀rọ̀ sọ̀dá kí a lè ṣe dọ́gba lórí ẹ̀ gbogbo ẹ̀rọ sọ̀mù gbàdá fẹ́lẹ́ yìí gbàdá fẹ́mi ọ̀rọ̀ sọ̀mù àdìsá àkọ́kọ́ ni òsèrò sọ̀mù èkejì lọ́rọ̀ sọ̀mù sọ̀dá kí ó lè rí bákan náà aṣọ ò lè rí bákan náà ẹni ọjà àtẹni tó kúrú ọ̀pá pọ̀mọ́ra wọn bẹ́ẹ̀ náà ló ń jẹ lọ́rẹ́ ló ní ìgbà òtún gbàgbọ́ yé dọ́gba ẹ̀sìn ní káfẹ́yàwó jẹ ọ̀kẹ́ lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ pa rẹ̀ ó sì lè padà tẹ̀sí lọ́yẹ̀ lọ́wọ́ ẹlòmíà wà lóhun ó ṣe dọ́gba ẹ lọmọ mẹ́fà àtọlọmọ méjì oúnjẹ kẹfẹ ni wọn máa gbé fún ọ ayé lẹlẹ àdìo fi ìdá rẹ níbo ni dọ́gba wà lórí eléyà sọ nípa bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ púpọ̀ èyí tá a tẹbi sọlọ ẹ sọlá ní oyè wa bíbí àníṣe ni yóò tọba ní jòkìrì ayọ kan lọ tọwọ àfi lọsọtọ ọkàn jòkìrì lọsọ àwọn méjèèjì ẹẹri ó tọwọ máa dé jòkìrì dàlùkìyàmọ wọn sì kúkú máa dé yóò ti wọ ní ha. eléyìí wà lóṣù nàbí dàhùn rahimahullah ní àhàdìs àbí ìbòyọrọ yìí nínú àhàdìs mi ìtọ́wá níjó yìí wáyé pínpín pínpín lánàá pín fáwọn obìnrin yìí á ṣe bọ́lọ́wọ́n bá ti fún alágbára mọ́ nípa nǹkan tó hẹ̀ táyì wọ́n ní òjijì ọlọ́run sọ́lọ́ fún afárá wípé ìtẹ́ mẹ́rin mẹ́rin èèyàn lè ní kọjá kọjá ìkan ọjọ́ ìtàlejò ẹ wá rí ibùsùn míì tọ́bi ètò wà ẹ mọ̀ báwọn míì láwọn yàrá ìta kọ́ńkọ́ ó yẹ kí ń gbàlejò aburú síbẹ̀ ni o. ìtẹ́ míì téèyàn tún ṣe lọ́jọ́ tọ́jẹ́lẹ̀ kẹrin ẹ̀rí lèyàn lè ṣàyìnà àṣetánì ni. wọ́n yẹ pé tí bẹ́ẹ̀dì kan bá wà sí tìmùtìmù tó gbádùn pẹ́pẹ́ èèyàn máa ṣèrò olúgbé òkú sẹ́ni tó lè wọ bíi tí màá gbàlejò wọ́n àtẹ̀gbọ́dọ̀kùnrin bá ń dá àlejò ọkùnrin lóhùn kò sílẹ̀ ewu àdìgbòsè gómìnà lè yọ̀ọ́ sọ fún wọn máa dá lóhùn torí bẹ́ẹ̀ ìtẹ́ ẹlẹ́ẹ̀kẹrin kọ́ta ṣe dání ni hadithi hadithi tọ́lá oge pẹ́ tọ́ wa òun ni dáadáa pẹ̀lẹ́ rẹ̀ ẹni pé kò pín dandan ti rọlọ́wọ́ ọba àdìgẹ́ ọlájúlẹ̀ fún jíjẹ ọlọ́wọ́ nítorí sẹ́tà nẹ́bí gbà àníbi sọ́lọ́ ẹ̀sẹ́lẹ̀ yìí sẹ́ni tí wọ́n tẹ̀ máa sọ pé sọ àkọ́kọ́dọ̀ mi ló ti dé ló ti yẹ kó dé látago mẹ́rin ni sọ bọ̀ pípẹ́ báyìí ló ti yẹ kó wọlé ní ẹni tọ́lọ́wọ́ rẹ ti gbogbo ayé ọlọ́wọ́ tó ànẹ́bí ilẹ̀ sallallahu alaihi wasallam fífẹ́ torí jí mọ́tẹ́sà omi ìdìbòsá wọ́n tó wé ilé ìka ọlọ́wọ́ ní ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀sà lọ́jọ́ ìfànẹ́bí ò tòun ti bẹ́ẹ̀ náà òjijì ọlọ́run tún sọ lójú ọ̀rẹ́ báyìí tí nílẹ̀ làwọn amúlérí lẹ́ẹ̀dì tọ́lọ́ ọba ti túlẹ̀ ẹlẹ́mìíràn ìyá àtàlẹ́kùn iná a ah, oṣù kẹfà tí mo ti délé rẹ̀ kẹ́yìn níta ah, tí ọ̀sá sì ń kẹsà ẹ ti kọ́ lẹ̀ ní ọlọ́wọ̀ kọ́ lẹ̀ ibi tó jíjẹ ọlọ́wọ̀ bá ká àti dé sallallahu alaihi wasallam ọ̀rẹ́ láàárẹ̀ ẹkún yẹn náà ìtún ibẹ̀ ayé náà níbo ní nsùn wà lọ́la báyìí gbogbo ọba panukọ pé ah, a ti panukọ ẹ máa wà nílé yàwá ìsáyé náà ṣé bára yín ti rí iná ẹlẹ́sìn ni wọ́n máa gbé yín lọ nìkan nítorí bẹ́ẹ̀ kásákéèsì abala yẹn ìkànnù mẹ́wàá yẹn nìyẹn akóló kọ́lé hàdà ṣẹ́kùlá àrí wàlẹ́kùn wọ́n ìdá ìṣẹ́kùlé ní ti mọ̀ṣáàtì àti ọmọkọ̀ orí yẹn ṣẹ́kùlú wà kòmìnir ní ọmọkùnrin الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فاتقوا الله عباد الله لنا ورموا في شريعة كالو تضيق عداني في أوكالو أولا تأكيد سيرة àkọ́kọ́ nù rẹ̀ dáàbọ̀ fún àwọn onípínpínpín dáàbà fi láàrin ìyàwó ẹ̀ wá rí ẹlẹ́ẹ̀kejì òun ni kọjá sí pé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ lè yóò fi ìyàwó sí èèwọ̀ ni ká kó àwọn ìyàwó bíi méjì sínú yàrá kan náà ó ti pẹ́ nítorí ọ̀run bá kàn ní òṣòro lẹ́yìn èèwọ̀ ni kódà bó ti pé ẹ̀ka ní ọ̀wọ̀ ayé lálẹ́ kan kí ẹ sọ pé ẹ ìdíkò láì fi ìsẹ́yìn lòun sí wa àwọn àjọ dé àtìyàwó èkó àtàlè máa tún tẹ̀ mú lọ́bì kẹ́kẹ́ káàkiri ẹ̀fọ́ wọn sùn lẹ́lẹ̀ ẹni tó ń kàn wà lókè ẹ̀rí eléyìí ọ̀tọ̀ náà kódà kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n yọnu sí i ìkẹta nínú àwọn alámọ̀rí ti ṣeré agbẹ́fẹ́ lù èèwọ̀ ni kéèyàn máa ṣe ìbálò pẹ̀lú ìyàwó rẹ̀ láàyè tó jáde gbé orogún rẹ̀ àmàgbòrò àwọn nǹkan tó sàkéléyìí yìí pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ láti rí pé irú èyí ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa yẹn wọ́n ti wáyé bẹ́ẹ̀ kọ́tọ́ náà ṣé wàá tó wọ́n báyìí wọ́n lé wọn káàkiri aléyọ̀ ní rárá rárá o nígbà tẹ́lẹ̀ ọba gbọ́ lágbọ́ tó di yóò ní eléyìí ké ní ká máa lọ ká máa lọ gba fúláàtì ìwọ́n lọ́mọ yìí tó bá gbà torí bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe àkíyèsí yìí dáadáa gan èèyàn gbọ́dọ̀ máa ṣe ìbálò pẹ̀lú ìyàwó níbi tó ṣe gbé ìkejì máa máa àbí tí máa tí máa gbọ́rò agbọ́dọ̀ hadith kan bẹ tí ma muslim gbé jáde látọ̀dọ̀ àbí sa'id al-khudiri àwọn ẹ̀rí tó ṣe wà lórí eléyà ọkọ̀ jara nínú ẹ̀ òun ni kọkùnrin àtọkùnrin ọgbọ́dọ̀ wo ìwọ ara wọn bẹ́ẹ̀ náà lómi náà tóbi afọ́fà tìyàwó wọn ò sì èèyàn gbọ́dọ̀ fi aṣọ kan náà kí ẹjọ́ fi bóra afọ́fà tìyàwó inú hadith mi òun ni hadith bá tuntun hakim àni àbí ànjẹ́bì mi ìyẹn ń béèrè lọ́wọ́ òjijì ọlọ́run sọlọ́lá àṣẹlá wípé ìhòòhò wa kí lálẹ́ tọ́bajá ah, ti bára kẹ́lẹ́ gbogbo akọ̀ jíjọ́ lọ́ni àléyìn ọgbẹ́rọ fi hàn ọ̀dà tí yẹn bá wà ń kọ́rọ̀ ńkọ́ ansosala ni fọlọ́hu ahakku ani yusa yamina náà ọlọ́run kẹ ló fi ń tọ́jú ká ti ju ẹ̀jẹ̀ náà ti ju lọ. ẹ̀rí inú àwọn ẹgbàá wa mi wọn là nẹbi sallallahu alaihi wasallam tó bá fẹ́ lọ bára ní rẹ̀ gan kì í wà ní òhò ẹlòmíà ẹ ti mọ̀ wípé lọ bá ìyàwó òkè àbí ìyàwó sàlẹ̀ yóò á lọ ó lè lọ́ọ̀dì láti ibi òkè gbégi mọ́tọ́lá wáyé lọ sọ́jà jagun A kí ló dé òun lọ sùn lọ́dọ̀ ìyàwó kẹta ni tí ọ̀sá sì ń kẹ̀kẹ́ta tó gbóró ilé yà kàkíyèsí abala rẹ̀ wọ́n ni wọn ọmọ rú ṣe sí wọn ọmọ gbòdì fún kèé sì àwọn ìyàwó níbi kejì ma fura náà méjèèjì àtò wọn jọ àkíyèsí tó kejì gbóró ilé yìí ní rárá bí ní ìwòsàn inú àwọn ìgbà ibi àníṣe ẹni tí ọmọ àní ìkò tó burú jíjọ bí dàlù kẹyàmà òun lẹ́nu ṣe wípé wọn àti ìyàwó rẹ̀ wọ́n jọ ṣe ọba bọ́ọ̀dà bá lọ wí káàkiri ayé kódà wọn ní ṣẹlẹ̀ kẹsẹlẹ jọgà àwọn ọkùnrin àtọkùnrin jókòó níwájú òjijì Ọlọ́run sọlọlọ àtọlọ inú hadithi Asma bint Yazid wọn jókòó gbọ́dọ̀ òjijì Ọlọ́run bá ń jọ yẹn òjijì Ọlọ́run bá ní àbẹ́yìn máa ń sọ ohun tí láàrin lọ́kọ ní kálukú bá dákẹ́ ẹnu jẹwẹ́ fún òní sọ̀rọ̀ mọ́ ìgbà ọlọ́run ní tí bá ń serú nǹkan bẹ́ẹ̀ àpẹẹrẹ yẹn dàbí àpẹẹrẹ àti dání ọkùnrin àtàkó tí wọ́n hara wọn mú níta gbangba wọ́n bẹ̀rẹ̀ sí ní sí yẹmẹyẹmẹ pẹ̀lú ra wọn táwọn yẹn sì wù wọn báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ sí ilẹ̀ sí ni. gbogbo ẹ̀rí kìíní ẹ̀rí kìíní tá kó wá ìdíjó yé wa pé àti kọ́tọ̀ náà kéèyàn máa fi ìfararò pẹ̀lú ìyàwó kan nígbà tí kejì ọmọ ó lè jẹ́ yàrá kọ̀ọ̀kan ni tí gbogbo nǹkan tó wá bí ó pé tí kìíní yà ọ́sà wà lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé ògiri ńkọ́ ògiri létí gẹ́gẹ́ báwọn Yorùbá ti máa sọ ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹ́ nínú àwọn ọ̀rọ̀ mẹ́wàá yẹn tí agbọ́dọ̀ ṣàkíyèsí ti ṣẹ́rí afẹ́kẹ́lù òun náà ni kọkùnrin máa sọ ohun tí ń ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó míì ọ̀tọ̀nà àgàgà ohun tí ń wáyé nígbà tí wọ́n fi ń fara rora wọn ọ̀tọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún lọ́rọ̀ tá a gbọ́dọ̀ ṣàkíyèsí òun náà ni kéèyàn lọ kó àwọn obìnrin tí wọ́n súnmọ́ra wọn jù pọ̀ ó lè já mọ̀lẹ́bí o. òun gẹ́ làtìrí tó wà fẹ́ sọ́lọ́wọ́ bá sùhánù ọ̀tá láti pọ̀ fún wa yìí pé wà á ń tẹ̀jẹ̀ márùn-ún bẹ́yìn òkùtẹ̀yìní ilẹ̀ máa kọ́ni sọ̀rọ̀. ẹ kò gbọ́dọ̀ fẹ́ àǹtí méjì papọ̀ tẹ̀gbọ́n tàbúrò tí ẹ bá ti tó ti wáyé kọ́bùlà islam. òun là nẹ́bí sọ́lọ́lọ́ àṣálàgbọ́ pé èèyàn gbọ́dọ̀ fẹ́yàwó kó tó wá fẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àbábúrò bàbá rẹ papọ̀ mọ́ àyẹ̀bẹ̀ kọ́kọ́ fẹ́ obìnrin ọwọ́ fẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ bá bí wí ọ̀fẹ́ yàwó nìsú ọwọ́ fẹ́ ẹ̀gbọ́n bàbá yàwó ẹ̀ àbábúrò bàbá yàwó ẹ̀ àdìkọ́ ọ̀dẹ̀ fẹ́ yàwó ọ̀fẹ́ yàwó dánìsì ọwọ́ tó wá fẹ́ àbúrò ìyá yàwó rẹ ya yàwó rẹ ọ̀gbọ̀dọ̀ fẹ́ mọ́ torí mọ̀lẹ́bí ni wọ́n o lè o nípa owó tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. bákan náà ọ̀rọ̀ kẹfà nínú àwọn ọ̀rọ̀ dáńsà kéèsì òun náà ní pé agbọ́dọ̀ jọ lọ yé wa ọ̀rọ̀ yìí bá àwọn obìnrin wí ìpèsè ẹ̀rí ṣe sí sí àwọn obìnrin tí wọ́n ń jẹ owó máa ń ṣe yẹn ee ṣẹ̀rí àwọn bí yẹn òbí yẹn bá ti kọjá la o ẹlòmíì ọba sọ ní ìṣèbí wọn ládàámọ́ ni wọ́n dàbí ìbànújẹ́ lórí mùsíbà lówó ajá sí pé yẹn lè jowó nìyẹn àbí yẹn bá tẹ ẹnu àlà kí ìsọdẹ pé yẹn kẹ́ńfì fẹ́ hẹ̀ sọ́mọ. ṣẹ̀rí àtàkó rẹ̀ kò sí tọ́nà èèyàn lè di ẹni ẹni tí ó dẹ́sẹ̀ látàrí bẹ́ẹ̀ ẹ̀rí eléyìí máa múlẹ̀ níbi ọ̀rọ̀ tá a ti sọ fún wa tẹ́lẹ̀ wípé owó méjì ní bẹ̀ ìkan bẹ tọ́lọ́hún nífẹ̀ẹ́ sí tọ́ba jáde pé yẹn rí pọ́pọ́ yẹn bẹ́ẹ̀ ṣe pálapàla nìyẹn wá kí gbàǹjarè pé mi ọ̀fẹ́ yìí ni ẹ má fẹ́ lé mi o èèwà nìyí tẹ fẹ́ máa dẹ́wò yìí ìyẹn ò burú ṣùgbọ́n òun kejì tó burú òun lèyí táwọn obìnrin máa ń ṣe yẹ pé àní kò sí ohun tọ́jọ́ ẹni pé owó àpárò òun ni òsínú àdámọ̀ òun tí wọ́n fẹ́ léwu ìyẹn burú ẹ wá rí ohun tó fi yé wa wípé ohun tó yẹ obìnrin tí ń jowú bá ṣe tọ́bi ti kọjá àlàfẹ́ ṣẹ̀rí àwọn àbí òun ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nílé Ànábì sallallahu alaihi wasallam إنه حديث سمع بخاري بن جاد رحمه الله حديث أنس مالك رضي الله تعالى عنه nípa yìí pé òjijì ọlọ́run wá lé ọ̀kan náà ìyàwó rẹ̀ ìkan wá gbóúnjẹ wá ọ̀rìn ọmọ ọ̀dọ̀ pé kó gbé wá èyí tó wà dànù tọkọ gbà tọ́ba jáde kó wù kéésì nǹkan tá a wò ní tíyẹn bá wù àbàjẹ́ ń bẹ̀ sádùkù sáláwọ́ gbáàrọ̀ níbi ipá níbi sọlọ́lọ́ àṣálá ń sọ̀rọ̀ ibi iná ohun mísú iná iná ẹgbà ọ̀rọ̀ mi. ẹ bí wọ́n fáwọn aláwo ni ẹ lọ́ mú mi wá tọ́hámù mísú tọ́hámì owó tí olóúnjẹ jẹ́ ìwọ náà lọ́ọ́ gbé mi wá ìkànnìyà bákan náà lẹ́ẹ̀kejì òun ti ṣẹlẹ̀ kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ lójú ayé àfáwọn ọmọ ọmọ kan tọ́ ọ̀rọ̀ di ọlọ́ọ̀tọ́ rẹ̀ àti àwọn obìnrin wọn máa lé pọ̀ nípa owó yìí òun ló wò sùn ó sì fún ọkọ rẹ̀ ní ẹrú rẹ̀ lóbìnrin pé mo fún ọ ẹrú kẹ̀dẹ̀rẹ́ ìyẹn láǹfààní àti máa ṣe lọ́kọ láyà pẹ̀lú rẹ̀ nínú òfin ẹ̀sìn ọwọ́ àdìgbà tí ọkùnrin bẹ̀rẹ̀ sí ṣe lọ́kọ láyà pẹ̀lú ẹ̀ lóbìnrin bá kó òsè ní aṣẹ́wó mà ní ọkọ òun ẹrú ní màá ṣe báyìí fún ọwọ́ àkọ́dọ́dọ̀ ọmọ ọ̀rọ̀ jẹ́ lọ́dọ̀ láti kó mọ̀ rò múra yín pé ìbábilé kọ ni àbí abilé ya lọkùnrin káwọn tẹ̀ ló kópa lókun ọba rẹ ti pé àwọn máa dúró sí kinní yìí nìyẹn òun lọ́ máa gbé òun débẹ̀ òun lòun fún un lóbìnrin yẹn o mo máa ohun tó fowó sí ni ẹ báyàwó kẹ bọ́ tàkìtì ẹ̀rí àwòké lórí rẹ̀ wọ́n bá fún un ní ẹgbà àkọ́parọ́ náà yẹn ti ṣe éèdì wọ́n fi ẹ̀yí pẹ́ni tó bá jó tó fi wá lọ kọjá àlà ń bẹ̀ eré àmàmú mẹ́nu yóò jí ẹsẹ̀ rẹ̀ lórí ohun tó ṣe náà ṣùgbọ́n ìtọ́ bá yẹ pé kò lè débẹ̀ irú ṣẹlẹ̀ kẹ́tọ́ ṣẹlẹ̀ àfáwọn adẹ́sù náà wọ́n gba hadith yìí wá Imam Muslim wọ́n gbé jáde wọ́n lànà kò sálá wọ́n níyàwó mẹ́sàn ní ti máa yí ká wọn lójoojúmọ́ tọ́wọ́ bẹ̀ lọ́dọ̀ ẹnìkan ní yọ parí ẹ̀sọ́dọ̀ ẹnìkẹsàn wọn níbi ṣe máa ń ṣe gbogbo wọn wà kójọ sílẹ̀ ẹni tí wọ́n bá sùn lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ọwọ́ wọn wá sí dédé Zainab ọ̀dọ̀ yàwó Aisha ní ilé wọn sì ni wọ́n fẹ́ sùn jọyọ̀ lọ́ba di ife yàwó Aisha sọ ife Zainab mà ní hàbìhì Zainab ẹni tẹ́ ẹ náwó sí Zainab mà ní wọ́n ní torí pé lẹ́kọ̀ọ́ sátúpa bẹ́ẹ̀ ẹ̀yin náà wo bílẹ̀ òjijì ọlọ́wọ́ bá dé rí nbẹ lẹ́nu ní ọ̀sán yìí pé àwọn kò ṣe súnlẹ̀ tẹ́lẹ̀ àti èmi ká bojú ni kádẹ́lẹ́yà kádẹ́sí ọ̀ wọ́n nílé òṣìṣẹ́ ọlọ́run ọba ọ̀làkùnfàjọ́ ni ẹ̀rí wọ́n wá ní wọ́n ti Zainab ọgbọ́n bẹ̀bẹ̀ á ní Zainab pé Zainab ní òṣìṣẹ́ ọlọ́run bá káwọ́rọ́ tí bó ṣiṣẹ́ ọlọ́run ti káwọ́rọ́ àwọn obìnrin bá gbèsè wọn nínú wọn bá ń pariwo dáwé wọn pariwo yìí fá àsìkò òórùn tó àbáṣọ sí bí ìkọrọ̀jì àwọn bá kọjá wọn bá ń gbọ́rò wọn ó fi hàn pé kò sí bó ṣe lè pàtàkì tó obìnrin ó kí lé yẹn lórí o àti èmi ó ti di àfa ó di lèmọ́mù kí wọ́n máa gbọ́ mẹ́wàá ni kí ni sóò lèmọ́mù tà nẹ́bì sọlọ́lọ́ àrẹ ọ̀sẹ́lá wọ́n ò kélé yẹn lórí o lóbi jáde wọn tó o bá ti pápọ̀ ya dó lórí ẹyọ kẹ yẹn tọ́ba lọ́mọ kọ́ pápọ̀ fẹ́ wàhálà mi fẹ́ wàhálà mi èmi mi yóò ẹ wà á sì dó lórí ẹyọ kẹ ìyẹn wàá túmọ̀ pé mò ń fi wa nílẹ̀ ìjọ yẹn máa lọ da ẹ máa lọ da léwu onítùmọ̀ bẹ́ẹ̀ yẹn pé a máa wáyé gbogbo àwọn eléyìí ó ti ti kọjá ìlà

ìwọ odidi ọmọ mi lọ dárò àrà báyìí ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ àwọn eléyìí kò tí ì pọ̀ jù ṣùgbọ́n èyí tó bá pọ̀ jù ṣẹ̀rí àbá mú yẹn lórí ẹ̀ ìkeje ńlò rẹ̀ òun ní pé tóbìnrin bá fún yẹn ní dúkìá ó lè gbà padà o inú òfin ẹ̀sìn ó lè gbà o tí kìíní ta yìí bá ta ni lára ọ̀sán kìíní mo ti débìí nìkan lájọ máa wà ní ọwọ́ abúlé ọ̀fẹ́ kejì mọ́tò tí mo fún ẹ bá mú kọ́kọ́ rẹ̀ padà o. gbogbo eléyà gbọ́dọ̀ jẹ́ oyé wa ọ̀rọ̀ àwọn olùmọ́kọ́ lórí ẹ̀ nínú nǹkan tó bèrè tó lè gbà padà ó lè má dé inú rẹ̀ kó níjọ́ mi mo gun lágbájá ọjọ́ dẹ́wà kù sí mi mo fún ìyàwó kejì èmi ni ìyàwó mi ti dàgbà o kì í dẹ́mi o ó lè padà ti lóun ọgbà padà kò sí bákan náà nínú òun ni kéèyàn wá ké sí yàwó kẹ́mi náà àwọn yàwó ó ké sí nílé orogún rẹ̀ kí wọ́n máa bọ̀kọ̀ tọ́nà. lótìtọ́ lódodo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ tọ́lọ́wọ́n bá fi ń sọ fún àwa tá a jẹ́ obìnrin pé ká gbọ́rọ̀ sọ́kọ wa lẹ́nu ká tẹ̀lé kò débi irú eléyìí o àyàfi tọ́bájá ti kọ́kọ́ da ilé ní ọ̀dà ilé kan nítorí pé máa ń pè wọ́n ní kọ̀ọ̀kan síbẹ̀ ìyẹn nìkan la lè sọ fọ́lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n yàtọ̀ sí wa ẹ èdè mi náà mo ní gbogbo yín máa bọ̀ ábí bí mo ti fẹ́ bọ́ sọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ sọ yẹn nítorí pé tọ́ bá ṣe bẹ́ẹ̀ agbára rẹ̀ ò ní padà ká wọn mọ́ ẹlẹ́fẹ̀ẹ́ wa òun ní pé yíyan obìnrin tí bá ń jẹ owó lódì ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ dáadáa ìyẹn wà nínú àwọn àkíyèsí tá a padà fi àwa lọ́kọláyà ìbádọ́lá ẹ̀rí àyè mọ́mú wọ́n mú ọ̀rọ̀ kẹwàá látọ̀dá tòkí rọ̀bùrù ṣọ̀gá rọ́dí ọlọ́run jọlá ní wọ́n lè sẹ́rí oníyàwó kan tọ́ba rẹ̀ ìyàwó yẹn mọ́rin lọ òun náà dá láàárẹ̀ nìyẹn tíyàwó bá ń sàlejò òun náà sàlejò bìtẹ́fìdì pé ìyàwó kan kò sí tọ́lọ́ ń bá ní kéèyàn lágbára jẹ yọ̀ sọ́lọ̀ ẹ wá rí oníyàwó méjì báyìí náà náà ẹ̀ráyìí ni òun wà láàrin iná méjì ti ń jò ní o bóòlù yẹn ti wá fẹ́ẹ́ dì í òun ló fi jáde pé àwọn adáfẹ́ ju ìyàwó ẹyọ kan lọ a ní ìdí àkíyèsí púpọ̀ jù lóríṣiríṣi ìgbésẹ̀ làwọn obìnrin máa ń gbé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam Asma radiyallahu ta'ala anha ó ní obìnrin kan bẹ̀ ó lóun ní orogún ó ní sí òfurú pẹ̀lú bóun ti lórogún yìí ní wọn bá wọn ọ̀bá fún kóun máa lọ́kọ fún un ẹ̀ fún àwọn obìnrin a máa ti bẹ́ẹ̀ ó lè bọ́ dáa àti kọ́ bọ́ síbi tó kejì ó sì di kọ́ máa ní ah ọlọ́kọ́ máa ń kí àwọn ọ̀dùnlá wọ́n tẹ̀ ra bàtà olówó yẹn bí èyí fún mi ni irọ́ ní sì ń pa ọbẹ̀ dá wàhálà alẹ́ ni o ìyẹn ọba wọlé ọba máa lọ sún fún pé kí lòun àwa gẹ̀ yìí ẹ̀sìn wo kínní yìí sì ní òtún olówó kò sí ra fóun láti jọ yìí kódà kó tẹ̀ má tó yẹ yẹn ẹ̀rí ọwọ́ àlọ́ sọ bẹ́ẹ̀ fún jíjẹ́ ọlọ́run sọ lọ́wọ́ ẹ̀sẹ̀ alimutashabi'un bima lam yu'ta obìnrin tí bá máa ń lọ wíwun tí wọn ò fún tí ń sọ pé wọn fún obìnrin yẹn kàlá lè fi sanwó bẹ́ẹ̀ zòwò ó dàbí ẹni tó wọ sọ ìké méjì ó parọ́ orí ara rẹ̀ títí wọn parọ́ fọmọ ẹlòmíì sọlá wa ta gbọ́ nísìnyí ó ṣèké ni ìhun sì sọ òun náà mọ̀ pé rọ ni wọn fi ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ àṣẹlẹ̀ nígbà tọrọ wá rí bẹ́ẹ̀ ẹ̀yin arúgbó Ọlọ́run ọba àwọn tá a fẹ́ tìyàwó kan lọ àkíyèsí dábì parí ìbánisọ̀rọ̀ wa òun ní pé má tẹsí sọ̀rọ̀ ẹnìkan o nípa ẹnìkan tó o bá fẹ́ kí wọn pẹpẹpẹ lọ́dọ̀ rẹ kẹjọ máa sí lọ lórí àwọn obìnrin yẹn tí wọn bá ti jẹ ọkẹ lọ àwọn ètè yìí ń bẹ o òkè Ọlọ́run máa sọ yín ni o Ọlọ́run tó lókùnkù mẹ ó nífẹ̀ẹ́ yín láàrin gbogbo wa ẹ mọ̀ pé alágbájá báyìí lọ́mọ àfẹ́ sí ń pa irọ́ sì ní ń pa ìkejì nínú kìlọ̀ òun ní ife táwọn bá ṣẹlẹ̀ gbìyànjú kó kó wọn jọpọ̀ ní mágbọ́ lẹ́yọkọ̀ gan o ìkẹta òun ní kọgbọ́n máa ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yìí Jábìrì ibn Yazid rahimahullah ó lè mi níyàwó méjì máa ń ṣe dọ́gba láàrin wọn bí nítorí bí ń ṣe máa fún ẹnu wọn lá afọ Mujahid ó ní kódà dọ́gba yìí ó yẹ lórí sẹ́ǹsì tí wọ́n máa fi sí lára ó ṣe lọ́gba lórí rẹ̀ torí lọ́fíńdà tó rà sílé lọ́rà sílé lọ ńkọ́ yá bá ń tú sára wọn fẹ́ lọ kí jùmọ̀ àbáyé. ẹ̀rí ibi tí dọ́gba yìí dé ìbùnú kiri rahimahullah kó la kọ̀ fẹ́ni tó ní jìyàwó kan lọ kó sàlùwà lálẹ́ ọ̀kan kó má sàlùwà lálẹ́ èkejì. kọ́má jáde bọ́ sàlùwà láàyè náà lọ́dọ̀ ilé ọlọ́ ìdílé ọlọ́ sàlùwà aláǹsàrè mo ti gbọ́dọ̀ sí ènìyàn. kọ̀ burú tí wọ́n bá ti fẹ́ gbèsè wọlé ìyẹn lè lu ọwọ́ líle nínú ọwọ́ líle yẹn náà lòdì yín yẹn wá ọ yẹn yẹn wá lòdì mọ́tò lè kan oríṣiríṣi dẹ lómìnirin ó lè jẹ́nu ilé ó lè ó ti fẹ́ẹ́ di ohun tó bá wa mú mọ́fúlá àwa tí ọmọ àtúnṣe wá sílé mọ́tò lè fọṣù mẹ́ta náà torí ṣẹlẹ̀ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé àdéhùn sallallahu alaihi ní kò lè rìn kí nǹkan ẹ̀gún rẹ̀ sí ni. àwọn sọ̀sọ́lá wa ń sọ fún zainab ń jọ yẹn pé ìbí wọn léyìí tó lé sí bá ti fún nìkan ọ̀wà ni wọ́n ń pè àlìyẹ̀hòdìyàtà ní wàá lọ fún jù ẹni ó ti gba islam ní pè ní jù láti fi bàjẹ́. wọ́n yọ ọ́ ní ọ̀rọ̀ ńlá bá tù báyìí ó sì pa á sí ìrọ̀lẹ́ ìjà àti díẹ̀ nínú sọ́fà ó ti fẹ́ǹsì ìhun tá a bá rí i kó lè mú mọ́sálà wa obìnrin mi nìyí tọ́ ọ bá ń sùn sí tó ṣe kọ́ ọ̀kẹ́ dá sí ọ̀pá kọ́ sí ni ìyẹn ni ó dùn ju kọ́ bá wọlé rárá lọ tọ́ ọ bá wọlé rárá ṣe rí tẹ́lẹ̀ nígbà tí èrè kílọ́kẹ̀ mi nígbà tó bá wà lọ́dún kan ọbẹ̀ yẹn pé wàá wọ èyí tó bá rọrùn èyí tó bá yẹ pé ìyàwó rẹ̀ ó tètè gbọ́ ohun tó ń wí olóòtú ìkẹfà òun náà lè gbé ọgbọ́dọ̀ máa fi wá sí fáwọn obìnrin ọmọ àkìlọ̀ fún ọgbẹ́ ẹ má ṣe fanfa lórí ayé sáyé yìí á padà fílẹ̀ ló fi jáde pé ẹ̀yin ọkùnrin tí wọ́n ń pè láàfà ẹ̀yin ẹ̀jú kẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. kò sí ohun tó lè họ ara rẹ bí ìkẹ́lẹ́ rẹ tó o bá mú ìyàwó rẹ lọ sọ́dọ̀ àfa àfikọ́ bọ́ sí wáàsí tí o bá sojú rẹ àdánwò lè dé o tó o bá ti sojú rẹ wẹ̀ o lè má lè wí kẹlẹ̀kẹlẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n ń rí síkàfìkà nípa wọn sọjá pé èyí tí wọ́n ń pè láàfà tó máa ní àfà wa àfà wa ẹlẹ́kọ̀ọ́kọ́ ẹ̀sìn láti lè máa fi kó àwọn ìyàwó yín ẹ̀rí wọ́n máa ṣe wá sí fún ọ wọ́n máa sọ wọn lára ohun tó lè wáyé látara owó jíjẹ láàrin ara wọn débi pé wọ́n á parọ́ mọ́ra wọn ọ̀rọ̀ ẹ̀yìn òfófó ìbákara ẹni jẹ́ wọ́n máa ṣe wá sí fún wa lórí rẹ̀ àbí ọlọ́run bá subhanahu wa ta'ala allahumma waffiqna lima fihi ridak ya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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى